وعلى آله وأصحابه أجمعين kí ọlọ́run bá kí ó gba sọ́láàtì wa ọlọ́run bá lè kí ọlá ń sọ fún wa wípé inna alladhina amanu wa amilu salihat dájúdájú àwọn tí wọ́n bá gba ọlọ́run bá gbọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ olóore yahdihim rabbuhum bi imanihim. ọlọ́wọ́n ọba máa tọ́ wọn sọ́nà látara ìmánì tí wọ́n ní rí ní táàtì himul anha inú àlùjọ náà tí wọ́n bá wà àwọn odò oríṣiríṣi la máa ṣàn ní abẹ́ wọn Ọlọ́wọ́n ní ìdẹ̀ra tó tóbi jù jùlọ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní eléyìí kọ́lọ́ọ̀ba kó má ṣe ṣe ìdẹ̀ra àti ìdẹ̀kùn ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. aya yìí náà sọ fún wa nípa àwọn ọlá àti ìkẹ́ àti ìgẹ̀ tó ń bẹ fún àwọn tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́ àlẹ́hìdáyà tún nínú lọ àwọn tí wọ́n bá nígbàgbọ́ sọ́lọ́run ọlọ́run ọba máa ṣe ìmọ̀nà fún wọn lórí gbogbo tí wọ́n bá ń ṣe àti rí pé nílé ayé ohun tá a ní ṣùkátà ti jù òun náà ni ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba nígbà tí èèyàn bá fẹ́ fẹ́yàwó èèyàn níbi ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run èèyàn fẹ́ gbalé ó nídi ìtọ́sọ́nà èèyàn fẹ́ ralẹ̀ ó nídi ìtọ́sọ́nà ó fẹ́ kọ́lé ó nídi ìtọ́sọ́nà ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ skul ó nídi ìtọ́sọ́nà ẹni tó fẹ́ kọ́ṣẹ́ ó nídi ìtọ́sọ́nà torí pé gbogbo téèyàn bá fẹ́ ṣe lé ayé téèyàn bá ti take right decision téèyàn dẹ̀ take right step bó lèèyàn ṣe fẹ́ rí result ọlọ́run ní inna sa'yakum la shatta ìgbésí ayé oníkálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe ìrìn àjò yín ọ̀tọ̀ọ̀tọ̀ la ẹni tó jẹ́ wípé ohun tọ́lọ́ ọba torí ẹ̀dá. E O ni kó jẹ́ bricklayer ibi ìjẹ́ bricklayer láti ṣoríire ayé láti ṣe tọrọ o wá kàwé o ń ṣe medical doctor irú ẹni o ó lè sáré títí títí títí títí lórí medicine tó ń ṣe kó má ṣàṣeyọrí bí ẹ ọjọ́ tó bá tún wá di dókítà láwùjọ ó lè jẹ́ dókítọ̀ yẹn lá ìjẹ́ dókítọ̀ yẹn lá jẹ́ sábàbí aburú fúnlé ayé tó bá tún déwájú ọlọ́run ọba á tún ṣorí ibú kọ́lọ́ńkó làwọn abẹ́ ló fi jẹ́ wípé àdúà tó dáa jùlọ òun náà ni àdúà tó wà ní suratul fatiha pé ihdina siratal mustaqim ọlọ́run ọba tọ́ sí ọ̀nà tó dáa jùlọ. asirọ́tò mustaqim sirọ́tì la ojú ọ̀nà tọ́lọ́wọ́n ọba. wa man yu'min billahi yahdi qalba ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ní ìgbàgbọ́ ọlọ́run bá máa tọ́ ọkàn ẹ̀ sọ́nà kọ́lọ́ máa ṣe tọ́ ọkàn ẹnìkọ̀ọ̀kan wa sọ́nà kọ́lọ́ kò fi wá ṣekùn jẹ́ dáadáa kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ ló fi jẹ́ pé ẹ jẹ́ ká gbìyànjú. kárípa mójútó ìmàbẹ lọ́wọ́ ọba lórí ẹ̀mí wa ká sì mójútó ìmọ̀ọ́nì wa torí ìmọ̀ọ́nì yẹn kọ́ a máa jẹ́ sábàbí ìtọ́sọ́nà látọ̀dọ̀ náà kọ́lọ́ má ṣe ìtọ́ ẹni kankan wá sọ́nà kọ́lọ́ má ṣe fi wá ṣe kò jẹ́ dáadáa wọ́n bá lọ láti ṣe kó ló gbọ́dọ̀ بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أبلغ وبا ọba tí ó jẹ́ pòun ló ọkàn wa kó má jẹ́ kí ọkàn wa kùnà kó má jẹ́ kí ọkàn wa kó bára lẹ́yìn ìgbà tí ọlọ́run ti tọ́ wa sọ́nà wahab lana biladunka rahmata abẹ lọ́wọ́ ọba àlékè ọlá kó má ṣe àìṣe àánú rẹ̀ fún wa látọ̀dọ̀ rẹ̀ wahab torí pé dájúdájú ọba yìí òun ni ọba ọba tí máa ń قلنقو في واشق قول وصلى الله على نبينا محمد وعلى اله وأصحابه أجمعين